bí a ti ń súnmọ́ òpin ọdún àṣeparí ẹ̀mí ọlọ́run yí ayé padà nípasẹ̀ àdúrà àsìkò mímọ́ ní tún ti dé tí ọ̀pọ̀ àìníye onígbàgbọ́ darapọ̀ pẹ̀lú ẹ̀mí kan ohun kan àti ìdí kan gbáradì fún ọjọ́ àdúrà àgbáyé pẹ̀lú olùṣọ́ àgùntàn Chris àdúrà wákàtí mẹ́rìnlélógún láì dákẹ́ tó ń yí ayé padà ó ń mú orílẹ̀-èdè dára ó sì ń tú agbára ẹ̀mí mímọ́ sílẹ̀ kiri àgbáyé darapọ̀ mọ́ olùṣọ́ àgùntàn Chris àti àwọn Kristẹni káàkiri àgbáyé lórí ibùdó yìí bí a ṣe ń gbé ohùn àdúrà sókè pẹ̀lú ìtara láti kéde àlàáfíà ìwòsàn àti ìgbàlà sí àwọn orílẹ̀-èdè àgbáyé ọjọ́ Jímọ̀ kejìdínlọ́gbọ̀n sí àbámẹ́ta ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù bélú ọdún 2025 àsìkò aago mẹ́fà àṣálẹ́ lórí afẹ́fẹ́ ní www.loveworldradio.com àti www.settings.org má ṣe pàdánù ìpè àgbáyé yìí kópa nínú rẹ̀ pé àwọn ẹbí rẹ àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà nínú ayé rẹ lápapọ̀ à ń gbàdúrà láìsinmi ipa láì ní iye.